ó ṣe lè rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa láti fi túnmọ̀ àkójọ ní ọ̀kan nínú àwọn ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala láti máa kàfúnra wa nínú síra alhamda ìlàkà eléyìí tí àfáà wa Dùgbẹ́ni Al-Maqdisi Jama Ayìnbí ilé ìtumọ̀ kójọ. A ti dé agbọ́nrin tó sọ̀rọ̀ nípa Babul Azan. Ìyẹ ojúkọ̀nà tó sọ̀rọ̀ nípa ìrun pípè Babul Azan ojúkọ̀nà tí ń sọ̀rọ̀ nípa ìrun pípè àti kàgúnra wa hadithi àfáwà Anas ọmọ Malik ọlọ́n tí ó bá yọ́nú sí wọn ni ó mọ́ra Bilal an yashfa al'adana wa yóò tura al-iqama illa al-iqama wa yóò tura al-iqama ó dà ṣe ìkọ́ ọmọ ó ṣe ní ọlọ́dandan ó ṣe ìkọ́ ọmọ lẹ́yìn ọkọ̀ ọ̀kan nílà ìkọ́ ọmọ àti gbólóhùn ọ̀dìkọ́ ọmọ ti sọ́lá ẹ̀mejì láti ọ̀dìkọ́ ọmọ ti sọ́lá àtàwà bilal kúníyà mẹ́rin ó àfáà bilal ó ní wọ́n àfáà bilal náà àfáà Bilal nínú àwọn kúníyà rẹ̀ wọ́n máa ń pè ní Abu Amr wọ́n máa ń pè ní Abu Abdullah wọ́n máa ń pè ní Abu Abdurrahman wọ́n sì máa ń ní Abu Abdulkarim Abu Abdulkarim eléyìí ó ti àwọn kúníyà eléyìí tí ó gbajúmọ̀ pẹ̀lú àfáà wa Bilal ọmọ ń pè Abu Amr wọ́n ti ń pè Abu Abdullah wọ́n ń pè Abu Abdulrahman wọ́n ti ń pè Abu Abdulkarim nínú àwọn kúníyà ilé ìlú pa tó fi jẹ́ pé gbàlá ìwà fún wa láti ní ju kúníyà ẹyọ kan lọ gbàlá ìwà fún wa láti ní ju kúníyà ẹyọ kan lọ ṣùgbọ́n ó mọ́ ń dáa ní ádámì elkiba tí ẹfẹ́ bàtà kí wọ́n bá dàpọ̀ mọ́ra wọn tí èyàn ó ní kú ní àkan dodo wà yóò rọpò bìdá àlèkà tó dàrí pé kú ní àyẹ náà ni àwọn òṣèlú ní òṣù wò fi mọ onítọ̀ ṣùgbọ́n a bá rí ẹni tí ó ní ju kú ní àyẹ kan lọ ilé yìí lábátà bìdá àlèkà bẹ́ẹ̀ àfáàfá àbújúlẹ̀ ní ọmọ àdífì àfáwà àbújú haifa o náà ni adàlá ní ẹ̀ láti kà lónìí ní abẹ́ èrò pípé ilé ìṣe al'azán anábí juhaifata wahab bin abdullahi asuwa'i رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في قبة له حمراء من أدم قال فخرج بلال بوضوء ومن ماضح ونائم قال فخرج النبي صلى الله عليه وآله وسلم وخرج بلال بوضوء ومن نابح ونائل وخرج النبي صلى الله عليه وسلم عليه ظلة حمراء كأني أنظر إلى ميادي ساقيه قال فتوضأ وعزل بلال قال فجعلت أتتبع ها هنا وها هنا يقول يمينا وشمالا حي على الصلاة حي على الفلاح ثم ركزت له عنزة وتقدم فصلى الظهر ركعتين ثم صلى العصر ركعتين ثم لم يزل يصلي ركعتين حتى رجع إلى المدينة عبد الله بن عمر رضي الله عن رسول الله صلى الله عليه وسلم قال إن بلالا يؤذن بالليل فكلوا واشربوا حتى تسمعوا أذان ابن أم مكتوم أذان ابن أم مكتوم عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن fàbóòlù mẹ́fìlànà ayapóòlù àdísì àfáwà Abu Juhayfa radiyallahu anhu wọ́n kí ọba ayọ́nú sí wọn àfáwà Wahab bin Abdullahi àti wáyé ní ìsìnkárí sọ̀hábà inú àwọn ọmọ kéékèèké inú àwọn haba òní abdullahi abdullahi olówà tọ́lá àtẹ́tù Nabiya sallallahu alaihi Wasallam. sallam mo wá bá òṣìṣẹ́ ọlọ́run kíkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ tó máa bá òun wọ́n fi eléyìí tó torí pé awọ òní wọ́n fi ṣe tent eléyìí tí a mọ̀ sí nǹkan tó yẹ fi lè sẹ́gun òjì ṣùgbọ́n awọ yìí wọ́n pa aláró pa kọ̀kọ́rọ́jẹ́ bíláàlì òjúwájú yìí bíláàlì wá jáde ó gbé omi tánà lórí gbogbo ìdánú fọmímọ́ bẹ́ a rí nínú àwọn tó ń tàlù àlálátara omi tí ànẹ́bí sọ́lọ́ láàrin àárín ọ̀sọ́lá tó fi ń tàlù àlá wà náà bẹ́ fẹ́ a sì fún nínú àwọn tó ti wípé èyí tó tún sẹ́kù nínú omi yẹn àwọn náà fi pa ara wọn kódà tó fi téńté lọ́tọ́ sílẹ̀ wọ́n wọ̀n sí sí ara wọn a sì tó lè tún wípé ọ̀nà ìmáàbí ìwọ̀nà ilé nígbà táwọn ní sálù alásán bó ti ní sálù alá èyí tán ní tán látara omi àlùwàlá ànẹ́bì sallallahu alaihi wa ọ̀sẹ́lẹ̀wọ́ àwọn tẹ́fẹ́ wọ́n para nínú àwọn mọ̀hálà èyí tó tún wá ń sẹ́lẹ̀ ní ilé táwọn yẹn fi ń para àwọn ẹlòmíì náà fi fún yẹn wọn tó fi ń pa ara wọn fún ọ̀fíì sàlọ́lá o tabarukan wọ́n fi ń wá àlùbáríkà látara àbáàrù ànábì sallallahu alayhi wa alihi wa nínú ìṣesí ilé ìṣe àmọ̀ pẹ̀lú àwọn sọ̀hábà orí wípé wọ́n máa ń ṣe tabarukan wọ́n máa ń wá àlùbáríkà pẹ̀lú àtàrí ànábì sallallahu alaihi wa alihi wa sallam àtàrí wá tó dẹ̀fẹ̀sẹ̀ rílẹ̀ wípé gágárún irúgbà ànábì sallallahu alaihi wa sallam gágá irun kan ní àgbà ànábì sallallahu alaihi wa sallam tó já nígbà tára bí ìyàrá ìyàwó àwọn ọmọ sálàmọ́

táwọn èèyàn bá complain pé inú àwọn orí ń fọ́ àwọn wọ́n jí dáadáa rùn yìí wọ́n jí sínú omi ní ẹyọ kan tó já ní àgbà nẹ́bí sọ́lọ̀ láàrín wọ́n jí sínú omi ẹni orí bá ń fọ́ ẹni gbogbo tó wù orí ọmọ ìṣèyàn nínú àgọ́ ara tó bá ti sọ irun ìkan ànábì tó bá ti ọdún báyìí tó bá ti gbé fáwọn èèyàn báyìí tó bá ti múlá ara wọn sì mọ̀ ya tàbárò kan di àtàrí Rasulullahi sallallahu alaihi wa alihi ìgbọ́n létà nígbà ìyọ̀rẹ́ yìí irun yẹn padà sọnù tí wọ́n padà nínú yẹn mọ́ ìgbà àtàrò tó àtàbìta ó rinlẹ̀ ìpé tó ní bá fún àwọn èèyàn tọ́bá tọ́bá ìyàwó sára lọ wọ́n ní káàkiri kan sí o wọ́n kàn sọ irun yẹn ráì láti tọ́jú ráì wọ́n sì yọ ẹbá tẹ ráì tẹ́gbá fún sì lọ àgbàríkà tó pọ̀ wọ́n láṣẹ́ kàfìdà ilé yìí kò sí èmi bí bẹ́ẹ̀ pápá ní ìṣẹ̀lẹ̀ fún mi. so bí Bilal bó ṣe gbé omi wá kánú ti sọ̀rọ̀ láà bá lọ sí ìṣẹ́ sọ̀rọ̀ lábàá rẹ̀ àwọn èèyàn wọn sára wọn dà sára èyí tó bá tó kán látara àwọn tí wọ́n fẹ́ sára àwọn náà ìlú náà tó gbá látara àwọn náà bẹ́ẹ̀ kálí tó bọ̀ sí kí ni o wọ́n bọ̀ sí para tó ní wọ́n wá àlùbáríkà àtẹ́bí sallallahu alaihi wasallam fọwọ́ àbúrò rẹ̀ rà ọ́ ó ti lọ kọ̀m̀plé ìfánẹ́bí sọ́lá sọ́lá lórí ọ̀pọ̀ tó bá ti há nǹkan òun ló ń gbàgbé ànábì ní kó la ẹnu ànábì ti kẹlẹ̀bẹ̀ sí ànábì ló gbé ó sì gbé mi bọ́bí ọ̀dọ́ sọ́lá sọ́lá ó láti jọ́ náà gbàgbé kankan ó ní لقد بسط رسول الله صلى الله عليه وآله وسلم قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من أحد يبسط ثوبه حتى أقول مقولة هذه فيجمعها إلى صدره فينسى من مقولتي شيئا àfáwà àbú ẹ̀rọ arúgbó bẹ́ẹ̀ bá àdúgbò àfáwà bùkárí kí alẹ́bí sọ́lá láàrin wárí òfin làmá ó sọ̀rọ̀ lọ́gbọ́jọ́ pé pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹnì kankan ò ní jẹ́ aṣọ rẹ̀ sílẹ̀ tí màá fi sọ̀rọ̀ yìí tán tí bá ti wá sọ̀rọ̀ yìí tán kẹ́ni náà wá mú aṣọ náà kó ka mọ́ra òun tọ̀ owó tó gbàgbé kankan nínú gbogbo tí bá sọ lónìí òun tọ̀ owó tó gbàgbé kankan mọ́ afọwọ́ Abu Hurairah radiyallahu anhu ó ní bàbá sáfù namratan laysa alayha ghayra ó ní àtọ̀ lẹ́yìn pé mo rú ìzá àtọ̀ ìlàbọ̀nù tí ń bẹ lọ́rùn mi èmi náà mo rí tẹ́lẹ̀ jọ náà àti àkọ́dọ̀ ọmọkùnrin lẹ́tàmù tánàbí sallallahu alayhi wa alihi wa sallam tó fi sọ̀rọ̀ ó ní mo bá ká aṣọ yẹn lẹ̀ láti nígbà tó bá da nígbà tó bá da owó sínú aṣọ òfìfo náà ló ká o ṣùgbọ́n òfìfo ni lójú ṣùgbọ́n nínú ìtumọ̀ pẹpẹ ọ̀rọ̀ ànábì ló kó jọ náà ó sì kó onífàjàmá àtòrò ilá sọ́dẹ̀ onímọ̀bá ìtìmọ́ yàrá yìí nígbà tó di máyà onífàwálẹ́bì bá ádámú ní pàtó mo fi ọlọ́run ọba tó gbé ànábì lè lódodo mo ní fúra máa nà sí ìtùmí mọ̀kún láti ní mọ́ndú záàlíkàlìyàwó ìgbàgbé ìkẹta nínú tánàbí sọ́lá sọ́lá ń sọ láti ọjọ́ náà ò bàrẹ̀ ìdílé ọ̀rọ̀ bí aláàbò àjò tó àtàrú pọ̀ tó ti yé tó ṣe ìgbàkú wípé àwọn èèyàn máa ń wá àlùbáríkà látara àwọn orípa ànábì sọ́lá láàbò àlejò wa àlejò wàsálà mo rò pé èèyàn náà ló ṣẹlẹ̀ nínú àdífi ọ̀rọ̀ ìrun ilé ìsí àfáwà àbújọ haifá wahab bọ́n abdullahi asuwari ilé ìsí wọ́n gbà wá kọ́ọ̀lì فخرج النبي صلى الله عليه وسلم حلة عم حلة حمراء عليه حلة حمراء anábì sallallahu alaihi wa sallam anábì wá jáde anábì wá wọ aṣọ ìlàbọ̀rùn orúkan ó dàgbà múra bàá ní ṣùgbọ́n pupa ní aṣọ ìlàbọ̀rùn náà ṣùgbọ́n kìí ṣe pátọ́ yẹ́yẹ́ ó tún ní àwọn àwọ̀ míì tí wọ́n fi làá tí wọ́n fi làá nínú kàá ní arúgbó nílá abẹ́yá nípa akọ ìlú bí ìgbà tí mo máa ń wo ogun ojúgo ànábì sallallahu alaihi wa alihi wa sallam ọmọ tó wà tàbí wọlé gbogbo wọn قال فتوضع عليه وسلم النبي وأذن ولا Bilal ní pé ìrún kọ́ọ̀lù ó sọ wípé ọjà ìlú àtàtàbà ìfáàrùn ààrùnà wà ààrùnà yẹkúrò yẹmínà wà ṣùgbọ́nà ó ní ìgbà tí Bilal tó ń ṣe hayya ala sọ́lá tó gbé ọ̀sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì lẹ́lẹ̀ kejì ayára nípadà ní tó fi sí ẹ̀sìn òsì lẹ́lẹ̀ kejì ó ní òun wá sí ọrùn òun òun fi ọrùn òun ó fi ó fi orí rẹ̀ tẹ̀lé bí bìláàlì ṣe ń ṣe hayala sọlá àti hayala sọlá ó ń forí rẹ̀ ó fi ń tẹ̀lé súnmọ́ rókèzá ti lágùn anẹ́zá lẹ́yìn wá gbà náà wọ́n á mú ọ̀pá anẹ́zá ọ̀pá yẹn bí ọ̀pá ni ẹnu rẹ̀ ní tóńtó irin ló máa ń wà níbi ẹnu rẹ̀ ó wá fi gúnlẹ̀ wọn sọ wípé ó nà án lẹ̀ gbọ́rọ̀ ó fi gún ilẹ̀ pàtàkọ́ dáná àmẹ́lú wa kó síwájú síwájú ọ̀pá ẹ̀ nígbà tó fi súnfúrọ̀ tán wàsánlá zóhùrọ̀ ọ̀pá akẹ́yìn Ànábì sallallahu alaihi wa فتقدم وصلى ظهر ركعتين النبي صلى الله عليه وسلم النبي أسواجه وفي ظهر وفي ركعة مجي ثم لم يزل يصلي ركعتين حتى رجع إلى المدينة النبي يطبق ويعلن توفي ìrún òpó mẹ́rin ní mélòó méjì tó padà sí ìlú Madina ó túnmọ̀ hadith wípé orí ìrìn àjò omi ànábì sallallahu alaihi wa sallam olúwa ìrìnàjò ẹlẹ́sìn ní ìrìnàjò hajjatul wada òun náà ni ájítà alábi sọ́rọ̀ àbúrà èyí tó kọ́kọ́ ṣe tó sì jẹ́ ti ìdájúre òun ló kọ́kọ́ ṣe òun náà ló ti bẹ̀rẹ̀ afáwà tó gba hadithi wa ta torúkọ rẹ̀ ní wọ́n àbúrò abdullahi ibn muslim ibn junada abudu aifata asuwari a the government olùwàbá lẹ́bí sọ́là àtọ́là ní àwọn ápùn ọmọ ìlú nígbàtí ó di pé àrẹ́bí sọ́là àtọ́là ń dágbére fáyé wà hápìdọ̀ àdìbò ó ti hàn tó pọ̀ nínú àdìbò àrẹ́bí sọ́là àtọ́là sọmọ sọ́mùbà àdìyà bá dì lẹ́yìn ìgbà tábẹ́bí sọ́là àtọ́là ó súnmọ́ afáwà yìí ọ̀wàláwú aláṣúrútọ̀ ìlúmà àfá àwárí rọ́bí ọmọ àwárú ìgbà tí ó fẹ́ yan ẹni tí ó jẹ́ inspector general police ní gbogbo ìlú kúfà àfá àwà ìlú àfá àwà àlẹ̀wà àbútọ́lé olóyàn láti jẹ́ inspector general of eh, police ọ̀kan náà ìtẹ̀mí yí lọ́pọ̀lọpọ̀ ọgbà ó wọ́n pè ní wáhábùl khair wọ́n dẹ̀ wọ́n pè ní wáhábùl náà ó gba àdé tó pọ̀ wà látọ̀dọ̀ àdébì tó lásọ̀rọ̀ àtọ̀dọ̀ àfà wà lè ó gba látọ̀dọ̀ àfà tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n kó kútùbù síta lọ wọ́n gba hadith wa látọ̀dọ̀ àtọ́gbọ́n láwọn ìlú náà wọ́n ní apákan sọ wípé ó kú ní arúbáwà tìtì ọdún 64 ìjìra apákan ní ó kú ní 74 ní àsìkò ìjọba bishop nígbà tó ń jẹ́ alhaki alamiraw ó ààrẹ lórí ó jẹ́ gọ́ọ̀nà ní ìran mọ̀rígbò ìpàdé àwọn ọ̀rọ̀ tó súnmọ́ tó fẹ́ pàpàtọ̀ ní ìtumọ̀ ilé tó jẹyọ ní ọ̀pàdé ìgbìmí àtẹ́ìtò nàbí ìyá ìmáyà jíìtì ilẹ̀ ọlọ́bá nàbí tó ẹ̀lẹ́gbẹ̀ẹ́ olọ́rẹ̀ bá wàkánà dáadéka fi hajjá tí wà dáa eléyìí ní hajjá tí wà dáa wà rọ̀tún wọ́n sallallahu alaihi wa sallama máa zìnà òfin àpọ̀ bí mọ́ká adájútọ́lá sọ́nà tó dó lọ́lọ́lọ́ àpọ̀ bí mọ́ká àwọn ní àlè wọ́n ní kó bá tó lè ádàmì káyímọ̀ bí ayéré tí èèyàn ta láti fi ṣe ìtẹ́gbòjì ohun ilé ìpé ẹ pé àwọn tí wọ́n fi kọ́bà rẹ̀ lórí wọ́n gbà aláró wọ̀yàkúrò láti wà lọ́yìnkù wọ́n ní ibi orí rẹ̀ láàrin orí rẹ̀ láì yóò kéré ẹwà kó ti rájí alùwàdó ìfásílẹ̀ wà rí alìmọ́rú alìmọ̀hájú nípa bàbá omi tàfàlẹ́sì tàbẹ́bì tó mọ́ra olùwàdó omi tàbẹ́bì tó mọ́ra alìmọ̀dó Thank you alùwàdó ìfàtílúwà olómítà palẹ́tẹ̀ tààfẹ́ ti ti àlùwàlá alùwùdó gangan ní àlùwàlá gẹ́gẹ́ bí lábá ti mọ́ pé báárọ̀ àti bàárí alimishtu kóòmù tá a fi ń yarun alimishtu irun tó já nígbà tá a fi kóòmù yarun lọ́wọ́ alimishtu kóòmù tá a fi ń ya irun ìgbà tó wá fi ń yarun yẹn irun tó bá ti já lọ pé bóòmù ló já irun yẹn lálọ́gbọ́n sọ wípé tó bọ́ já fúnra arúgbáwò mọ̀ pé mọ́sù nígbà tó bá yẹ pé fóòmù ló dá irun yẹn bọ́dá kẹ́sì ní fóòmù ló dá ìṣe mọ́sù wàhálà kọ̀ọ̀dà àmì mọ́ọ̀dì ìwàdá ilé àtúnyẹ̀ ó bẹ nínú wọn tó ẹgbẹ́ bá ní ìdíje ń sàlọ̀ àlá omi yìí bọ́ sí lọ́wọ́ àwọn tó ní ẹ ń bọ́ sí lọ́wọ́ ìpele àkọ́kọ́ làwọn sàmì ẹni sọ́lá fún torí pé ló pọ̀ ní kájá tó wádà àwọn tó ṣe hajj lábẹ́ ìṣọ́lá wọ́n ní níta ten àwọn tó ṣe hajj ìdájọ́ ìṣọ́ ìṣọ́lá wọ́n ní níta ten gbogbo wọn lásìkò sílẹ̀ pátá pàágé ní gbogbo wọn kí ni mo sọ gbogbo àwọn tó ṣe hajj pẹ̀lú àdán ìṣọ́lá ní gbogbo wọn látòkù nílẹ̀ wọ́n ní ní thirteen ó jẹ́ pé òǹkà àwọn sàábé kò less than thirteen thousand. ọ̀rọ̀ bí ọ̀nà àná wàá nínú wọn ti ṣe wípé gbómi ẹ ti bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ànábì ó tí wọn náà láti bẹ̀ ó tún fọ́ sọ́dọ̀ àwọn ẹlòmíì wọ́n fi ń طلبا لبركة النبي صلى الله عليه وآله وسلم العنزة رمح قصير ولاني ọkọ̀ tí ó ga púpọ̀ tó máa wà tó ànábì sọ́là sọ́là ànábì máa ń lò láti ṣe sútúrọ̀ ẹnu rẹ̀ ní tó tó ó fi gúnlẹ̀ tó bá ti gúnlẹ̀ yóò dúró fún ààrẹ

Wahab bin Abdullah Zuhari wọ́n fún wa lérò títí àwọn ọlọ́bá rẹ̀ sallallahu alaihi wasallam ní hajjatul wada ní àyè lọ́tà sí ní afta àdẹ́bí sallallahu alaihi wasallam sí àdúgbò kúbà yẹtẹ́l lè ṣe wọ́n fi awọ pa ṣọ́fìgbó àdẹ́bí sallallahu alaihi wasallam ti fẹ́ lóòjì níbi oòrùn Bilal jáde àwọn èèyàn wá mú nínú omi tánàbí sọ́là sọ́là bí sàlọ́lá àtẹ́lẹ̀ tó tún sẹ́lẹ̀ látọ̀dọ̀ àwọn èèyàn yẹn náà kálukú wọn afáwà tẹ̀lé Bilal àwọn sọ wípé náà inú náà dúró wà náà inú yàtọ̀wọ́dọ̀ òun àwọn sọ bí wípé àwọn tí wọ́n gba omi látọ̀dọ̀ àdọ́ ìsọ́lá sọ́lá àwọn wọ́n fi ń ṣàlọ́lá àwọn tó tó ń gbà lára àwọn náà àwọn náà ń ṣe nílò ọmọ ìṣe àlọ́lá ìgbélé tó tẹ́wẹ̀ jù onígbé wọ́n fi ṣe àlọ́lá èyí tó tẹ́wẹ̀ jù wọ́n fi ṣe àlọ́lá ọ̀rọ̀ yìí ìgbà tí mo kà ó da ọpọlọ mi láàbù díẹ̀ ó dẹ̀ ó ná mi ní nọ́fàsì torí pé alimọ́ọ̀kì omi tí èyàn bá ló èyàn lè fi sàbàlá bí a ní ìsìn ẹnìkan lómi àgbé sẹ́kù omi sẹ́kù nínú àgbé ẹ̀ èyàn lè sàbàlá ọkọ àbóbìnrin ní omi olùsẹ́kù ó sàbàlá pẹ̀lẹ̀ ọkọ rẹ̀ náà lè fi ṣe àlùwàlá bẹ́ẹ̀ omi tí lápòjú ẹni sùn ẹni kan sàlọ̀lá àlọ́lá tó wá sí ẹ kò tẹ́ sílẹ̀ ẹ̀lẹ̀ ó tẹ́ sínú bóòlù ó pọ̀ ẹnu ó pọ̀ ẹsẹ̀ ó pọ̀ gbogbo ẹ̀ ó tẹ́ sínú abọ́ pé ìrẹ́lẹ̀ fi sàlọ̀lá sílẹ̀ rí

ìsàgàdíyá ẹlọ́yẹnjú ẹ̀ ẹlọ́bílẹ̀ tó kù sí àgbàlá fẹ́yẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ṣẹ́ rí omi omi yóò mọ̀ jẹ́ tọ́jú òsì méjì náà ló ní tọ́jú omi tó mọ́ fún àgbà mo tọ́jú omi tó lè mọ́ ìfẹ́ ṣùgbọ́n nǹkan mẹ́ta yóò mọ̀ ba omi jẹ́ ìdá alákọ̀ọ́kọ́ nàbẹ́lẹ̀ kejì kí ni kẹrẹta náà àtàánú àti wàláwò ṣe ní kẹrẹta yẹn kọ́ ìdà mi tó bá ti lè wọnú omi tó bá ti lè tí ìkànnú mẹ́tẹ̀ẹ̀ta bá ti lè ṣẹlẹ̀ sómi ó ní ẹ̀kùnkí ṣe tọ́ ní àlè lómi láti ṣe ìmọ́ra ó ti ìgbà míì wá wà tí àwọn nǹkan wọ̀nyí ó lè jẹ́ mùjá wárọ̀ tí ò ní jẹ́ mùká bọ́ọ̀lù tó máa bẹ̀rẹ̀ ibi tí omi ẹ ti ń sun tó jẹ́ príǹdì omi ẹ gẹ́gẹ́ tó jẹ́ àìlú omi ẹ nísàlẹ̀ lọ́ọ̀lọ́ọ̀ kẹmíkà kan wà ń bẹ̀ tó jẹ́ wípé inú ilẹ̀ yẹn gẹ́gẹ́gẹ́ ló wà ilé ìdílé fíkì náà tẹ̀lé mùdáwárọ̀ kí ni mo pè é mùdáwárọ̀ nìyẹn eléyìí kì í ṣe wípé ẹ̀gbin kankan ló kó sí tó fi ké di tape àti kọ́lọ̀ àti ó dọ̀gbọ́n nígbà mi ilé ìdáwàrùn so wà láti nínú ẹjá àkàtì tó wá jẹ́ pé ẹ̀gbin kan olókó sí tó ń gbégí ni o tó fi àfẹ́ sí three of the characteristics that you mentioned yẹn yóò bọ̀ já sí pé omi àlejò kí ni o àlejò ìgbà tí wọ́n ń ka mirkotul mafakir tó jẹ́ ṣẹ́rí ohun mishkatul mutọ́lẹ̀ tí a fà wá alìmúlà kọ́ọ̀lù nírọ̀lẹ́ ìdìmọ́kànlá ní tíráàdì afá alìmúlà kọ́ọ̀lù máa ń sọ wọ́n ń kìtì mọ́tálà yìí ó wá mú hadith yìí gangan wá láti ṣe ìsáàlì bí mo ṣe wá rí ọ̀rọ̀ yẹn mo ní a ah, alhamdulillah wàhálà mọ́yẹ̀ tìmọ̀ inú ilé ìkọlù ìtí ẹ̀ ní ìní tẹ̀sí yìí ṣe ń tí àpá àtọ́sílẹ̀ ní o ọ̀rọ̀ tí àpá àbúlà alẹ́kọ́ rí yẹn tẹ̀sí ṣùgbọ́n mo ní láti rí rẹ́fẹ́ǹsì pé ibi tẹ́sí ní tẹ̀sí yẹn ta ló sọ bẹ́ẹ̀ nínú àwọn àpá àbòtájú ilé yìí sí ìpàtó máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ èyí mọ̀ wà àlàáza ní wáyé ìtìbà láti mọ̀ ọ̀pọ̀ kankan tí èèyàn ò ní sálà lórí ọ̀rọ̀ yẹn torí wípé lápèjúwe ní ìsìn àjọ́bí sọ́lá àtàlà fáwọn ìgbà sálọ̀ láti máa bọ́ hálẹ̀ sọ́là fún àbọ̀ èèyàn lè sàlọ́lá kọ́ láwá àkìdá ànẹ́bí sọ́lọ́ máa yọ àlùfọ́lá tó bá sàbùrọ̀ àti mọ àbọ̀ gbogbo nílá rẹ̀ tọ́hìrù tọ́hìrù hálẹ̀ sọ́là sọ́là bá sàlọ́lá fún àbọ̀ èèyàn lè sàlọ́lá ṣùgbọ́n gẹ́rù sí ìdọ̀dọ̀ òsì kíkankan náà àwọn àwòsọ́ọ̀fù mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí kó mọ́ wà mẹ́rin yóò yọnu yóò pèmí lórí yóò tún pẹ̀ yóò sọ bẹ́ẹ̀ yóò tún ọ̀nà láti. ẹgbẹ́ báwọn sí sí bí ẹ wọ́n ṣe àkọ́ níbẹ̀ onígbà àpáà sọ̀rọ̀. so náà dé àti náà wọ́n fún mi sáàmẹ́jì tọ́lá tọ́lá tó tọ́lá wọn àti tọ́lá láwọn wọ́n fi ń pa ara ní o tọ́lá bá ń lè bára fásitì nàbí ní tọ́lá láàrín torí kí wọ́n fi ń wà àlùbáríkà ànàbí tọ́lá láwọn àti mùjáwárọ̀ ní pé àdúgbò tàbí wà lọ́sí lẹ́sọ̀ òjìnà sí pipeline nsdc nǹkan kan wọ́n wọn omi tá a ti sàbàlá oòrùn petro omi ẹ̀sẹ̀ kí ni o oòrùn petro fọ́ọ̀lọ̀ rẹ̀ ǹdẹ̀ tó wáyé tó tún jọ petro èdè ilé ìsìnkà mùjáwárọ̀ ìdè mùkálátọ̀ orísun ibi tó fi ẹsẹ̀ sọ wọn ọ̀rọ̀ gbọ́dá sí bí ó ti rí rẹ̀ tó ilé ìsìnkà mùjáwárọ̀ yìí ìbí ìṣàlù ẹ̀gbẹ́ fún wípé láìsà lè nàìjíríà sáté trókòdà tòkè kì í ṣe pẹ́ ìṣẹ̀fẹ́ ló dé bá tó fi ké di kọ́lọ̀ tàbí ódọ̀ tàbí tèlè mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ ka ká mú kọ́ ìdà rẹ̀ dání sáàfì ọ̀pọ̀ pé ìgbà wo ló fi lálàáfíà láti fi ṣèwọ́ra ìgbà wo ni kò ní àlàáfíà láti fi ṣèwọ́ra. Abu Juhaifa kọ́lọ̀ọ̀bà àlejọ́lá kó bá ẹrú sí ìdánàbí sọ́là sọ́là jáde lábẹ́ tẹ́ǹtì yìí ó wọ aṣọ tó ní pupa tí wọ́n ti pa tí wọ́n tí kì í ṣe pé pupa gbò táwọn kọ́lọ̀ míì tún wà láàrin rẹ̀ mùsàmìíràn ánsá kọ́ yìí ọ̀tọ̀wọ́dọ̀ àrẹ́bí sọ́là sọ́là àrẹ́bí wá wá ká ó ká sókòtò dé ojúbu ó ti àrẹ́bí ká lójúbu ọ̀tọ̀wọ́dọ̀ ثم عزل بلال للصلاة الله بالظهر هو شال على بلال باكرهم ولا رجل بلال فيهم صلى الله عليه وسلم فجعل يلتف يمينا وشمالا بلال يقول أريد أن أقوم أقول لصوصي نبع توسل بلو حي على الصلاة حي على الفلاح وعاقب صلاة بالفلاح أصفاني يقول آه الفلاح ìṣàárọ̀ tó ń ìlà àdìdàrà sábàbí ìlànà torí pé káwọn ìlú wá kírun sábàbí ni ó jẹ́ fún àfilà wọn láyé àti ní alìkìyànà sùmọ̀rọ̀ kaza àbíláàlù àbẹ̀zátá àmẹ́tì káàdà nàbí sàlàsàlà ìyẹ̀sáàbù àfi sábà ọ̀pádà nàbí lọ gbé sáàbù bíláàlù wá fi gúnlẹ̀ ìtàkùnà sọ́tọ̀rọ̀ kàláhù kó lè jẹ́ sọ́tọ̀rọ̀ pàdà sọ́lọ́lá tàbábẹ́ tí òun fi sótó tàbábẹ́ òpó yìí nìsín láti ju èyí mo fẹ́ kí òpó yìí lọ́dún fi sótó rọ̀ ibi tí orí ìní ó wà ibi tó lọ tó ń tó gbé yẹn ẹmọ kẹta rẹ tó náà òun náà ti sùn lọ ọmọ náà tó sọ ìlú òun náà ti sùn gbé ẹni náà tó gbé èyí tó ń tó gbé wájú ilé ìgbà náà ibi tó dúró sí yẹn ibẹ̀ ni orí ó kàn torí bá rẹ̀ sọ́nà sọ́nà bá rẹ̀ bá fi sútúrọ̀ sílẹ̀ tó bá fi dúlẹ̀ tó wá fẹ́ kírun yàkúrù bẹ́yà sọ́tọ́lọ́ wà mọ́ ní òṣòjú lè nàbí sọ́lọ́lá àdìsọ́lá mọ́mọ́rú sáà ibi táwọn àti sọ́lá sọ́lá máa dúró sí tó forí kan àti sútúrọ̀ distance máa wà láàrin àmọ́rí àti sútúrọ̀ yẹn ó máa jẹ́ sílé omi yóò jẹ́ tó lè gba ìlú ẹ kọjá ó jẹ́ mọ́mọ́rú sáà ló sọ pé pàtàkọ́ dàmọ̀ náà wà àmọ́rí túmọ̀ díẹ̀ pàtọ́lá zuhùn àmọ́rí wà á fi zuhùn قطرة واستمر على قطري حتى رجع المدينة أنا صلى الله عليه وسلم títí olùkàrà tó lè dínà òkè ní kọ́sùrù méjì àwọn ìdíyà tó wà ní hadith yìí ìdíyàwó àlù ẹni wàlúfọ́dé ìlànà tí ní wújúdù ibi táwọn afọ àbá wà ó dá kéèyàn lọ síbẹ̀ ibi táwọn olùmọ́ bá wà kéèyàn lọ síbẹ̀ nígbà tó ti ní oṣù àpẹẹlú àwùjọ táwọn olùmọ́ wà yóò mọ̀ lẹ́gbọ́n onígun yóò mọ̀ bèrè bèrè yóò mọ̀ dáhùn ló ṣùgbọ́n àwọn ọmọ yìí olùfẹ́ yóò mọ̀ fẹ́rẹ̀ fún yẹn. wàlúbọ́sì ìlà àmọ́ ẹgbẹ́ ní wújú rè ṣé ọmọ wa pẹ̀lú nítòsí nípa kárí àwọn àbá ọ̀la owó àbúbẹ̀ wà bẹ́ẹ̀ ìfẹ́ nìsín ó ti dákùrọ̀ ẹ̀ nìsín wọn ni àdúgbò làwọn mùsùlùmí pọ̀ sí ju mi kí n ralẹ̀ síbẹ̀ kí n kọ́lé síbẹ̀ kí lè pé ó ní nájímù kan tó wá wá síbẹ̀ ìràwọ̀ kan ló pàwá tó tó ara rẹ̀ ládùúgbò ẹ̀ àfáà kan níbẹ̀ ládùúgbò ẹ̀ tó tó ara rẹ̀ sílẹ̀ tí àfáà yìí ò bá síbẹ̀ kò sí ìkẹ́kẹ́ tó fẹ́ yìí wá síbẹ̀ yìí pápá òṣèlú tó kò sí ìkẹ́ ní ìpínlẹ̀ tó wájú pé ó rí pé tó ń bá ara rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àpá tó ń kọ́lé lẹ́gbẹ̀ẹ́ àpá òun mọ̀ ọ́n ti àǹfààní ní ìmọ̀ àpá so kọ́lọ̀ bàlẹ́gbẹ̀lá fi ó jẹ́ fẹ́ sọ̀rọ̀ fún yín wọn dáadáa jàwáàzù dùnú ti wà lọ́wọ́ ti kó fà ìgbàláàyè kájókòó sí abẹ́ tẹ́lì káfí sùn síbẹ̀ ariwo ní ọjọ́ yìí tọ̀hárò ti mọ̀lúwọ́n ti mẹ́jọ́rò àwọn ẹran tí wọ́n ti hu awọ wọn nǹkan tó máa ní wọn ṣéjìmọ̀tò anglia ìdí nínú àwọn ẹ̀kọ́ tá a tó kọ́ nínú àbí ìdí òun náà ni fífi bọ̀ yìí sí àwọn olùmọ̀ eléyìí tí àwọn aláìmọ̀ kan tí wọ́n pè ní ìsìnkẹ́báàd tó ń pè ní slavery tàbí ẹ̀slavery pé ìmúnilẹ́rú òun ni ìmọ̀ gbé ẹrù tẹ̀lá àpá lẹ́yìn àbí ìmọ̀ ọ̀gá àtàtà àpá bá gbé dání àbí ìmọ̀ tó àwọn tí oníwọ́n tẹ̀ nínú àwọn tí wọ́n lọ mọ́ yìí mẹ́rin tó wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó kú jẹ́ káàtó wọ́n sì máa fi ń rán náà àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ ìlú láti máa ní àkọlé kan àkọlé àwọn àpamọ́ eléyìí àrígbé àrí àkọsílẹ̀ rẹ̀ látọ̀dà lọ́dún wọn àwọn èrò àyùkọ́lá nílẹ̀ ìdílé láti kúrò bákan náà àti ìlẹ̀yìn ìkẹrà ìmọ̀ ìpàlápàá tòkítà mọ́ ríra wa lórí dáadáa ẹ̀sìn bákanáà jàwáàzù ìwòdó ìbọ́sí wòdó nígbà ìgbà láàyè pé lásàlọ́lá pẹ̀lú omi táwọn ìbá ìsàlọ́lá kù òun dábàrà lọ pẹ̀lú omi táwọn ìbá ìsàlọ́lá kù sí ilé pé àwọn ìsàlọ́lá sínú abọ́ tàbí sínú àgbé ọgbàgbà sínú abọ́ ọwọ́ àdá sínú ọlọ́pàá àti ọlọ́pàá náà jọ pé ọlọ́run já gbọ́ èyí tí ìgbọ́ àti tó bá ní súnmọ́ ó di àwọn tó bá ní àwọn súnfí àwọn mọ̀ọ́lánà wọn àwọn séwùséwù wọn wọ́n máa ta omi àlò àlá wọn tọ́wọ́ sábà láì ó sábà láì sínú abọ́ wọn ní da omi ẹ̀dà wọ́n sílẹ̀ sínú ní pure water wọ́n sílẹ̀ ó ti wọ́n mọ̀ ọ́ tà á so àwọn tó bá fẹ́ ní tó bá fẹ́ lálùbáríkà lùbáríkà ṣéwù ó wọ́n mọ̀ ara omi rẹ̀ wọ́n mọ̀ tà wọ́n mọ̀ kúrò ẹ̀ online jẹ́ dáadáa bó ti rí dáadáa ẹni ẹ̀ tó ń polówó ẹ̀ online pé ó kọ iye tó jẹ́ pé àlọ́lábọ̀ láàárọ̀ tó lè kan ó dákọ̀ sí ìyẹn síbẹ̀ tí ẹ bá fẹ́ rà omi tó fi tu wọ́n á bí ilẹ̀ tí wọ́n lọ tí wọ́n tà wọ́n á tó wọ́n tà ní bí ìfẹ́ ìgbé báyìí ó dẹ̀ wọ́n jọ o tó sọ́nà sọ́nà yìí tó o téèyàn bá ti gbọ́ àwọn òkú tó mọ̀ sí náà wọ́n bá bàrí kílámù jẹ́ kókò sí wa òbẹ́ yẹn bá ti súnmọ́ súnmọ́ sí ni ó ti gbádùn ayé sí bí yẹn bá ti jìnnà sí súnmọ́ sí láyé ó sì ní lára sí láti gbé tó sọ́nà sọ́nà wọn. bákan náà طهارة الماء جواز الوضوء قبل وضوء الناس نعم ولو كان نعم الحال omi táwọn ìrìnlá mi sọ̀rọ̀ náà kù ó ti yé bí a mọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ní ìlú ní àdé dandan gbogbo ifá àfa àfa nínú ẹ̀lò òun náà tó lè mọ́ ìlòtọ́ kó tó gbé fún ní yàtọ̀ sí kíkúrá mo sọ̀rọ̀ àti máa bọ́ máa gbé fẹ́ẹ̀lì pẹ̀lú omi yóò sọ̀rọ̀ láwọn bí ìwọ náà lọ́bí sí àlọ́ àkódà tó fi sínú abọ́bí lọ́tọ́ fẹ́ ní kẹta àkódà tó fi sínú abọ́bí rẹ̀ kàá ìdá ẹ̀bà yìí jẹ́ ni ó sọ́gbà sọ́nà lọ. bákan náà ìtìmọ́ tó bára kájọ lọ sí ilẹ̀ ìlú ní máa ìwà àlùbáríkà lára ànábi sallallahu alaihi wa alihi sallam شدة محبتي وتعظيم الصحابة للرسول صلى الله عليه وسلم àwọn sàábé ìdónímọ̀ ànábì àti ìfẹ́ tó lágbára tí wọ́n ní sáàmì ìsọ́lọ̀sọ́lọ̀ èyí ó mọ̀ nínú àwọn àkọsílẹ̀ ilé tó wáyé láàrin àwọn sàábé àti ànábì sọ́lọ̀lọ́rùn àti ìmọ̀-àdìyí ọ̀sọ́lọ̀ ọ̀gbẹ̀lá àdúgbò àjùmọ̀rin bákan náà jawaazu lóṣù ahmed nàìjíríà bẹ̀rẹ̀ mùsálà jùlọ ní ìgbàláyé káwọn sọ pẹ̀lú àwọn kọ́lọ̀ ní ìtọ́bá fún làálàá ní bayanu lè sí pàtó ìzáàrù pẹ̀lú ìgbìmọ̀sán àlàyé nípa ìzáàrù àlẹ́rù sọ́lọ́sọ́lọ́ jẹ̀wáàzù lọ́gbọ́ ìlànà kọ́yọ́rọ́dù ìlà orílẹ̀ tìtìnà ìgbàláyé pé a lè wo ojúgun ọkùnrin tí ò bá sí fìtínà kankan tí tó rọ̀ mọ́ tọ́sọ̀ bá balẹ̀ ní kò sí fìtínà tù ṣùgbọ́n tí fìtínà tù bá wà tí ẹ̀rọ wò ó tẹ́wọ́n lọ sí mọ́ ojúgbò ọmọdé àjọkùnrin النظر إلى ما يقتدى به ليتبع على فعل العمل ìmọ̀ wo àwọn ìmọ̀ wo ètò tó ń pẹ́ afẹ́ káwọn èèyàn kọ́ rẹ̀ látara kí ó lè jẹ́ wípé dáadáa tí wọ́n mọ̀ sí kò sí nǹkan tó gbára ẹni pé wọ́n rí ẹni rẹ̀ kan sí dáadáa ní onípa lọ ní sọ́rọ̀ sọ́rọ̀ ìpàtà lọ sí gbogbo bàtà lọ sọ́rọ̀ lá àwọn èèyàn rí bá lọ ní sọ́rọ̀ lá ó ti láti lè mọ́ ṣe ìtìdá láti lè mọ́ kọ́pì ànábi sọ́rọ̀ láwọ̀ àríwá ìdí ọ̀sẹ̀lẹ̀ ìsìndáàbò tẹ̀sí ìyá ìlànà sísá kí a sọ kó dé ojúgun aṣọ tọkùnrin bá wọ̀ kó dé ojúgun wọ́n ní afẹ́ púpọ̀ nínú nǹkan tó dáa ní ṣùgbọ́n èèwọ̀ ni gbogbo akọ́tọ́kùnrin bá wọ̀ ògbúdọ̀ kọjá kókósẹ̀. hadith abidjan lè sáré rọ̀bí ọ̀la àlùmọ́ ó wà nínú sọ sí àtúnà sọ ibi láàyè ìkìyàmẹ́ wọ̀láyà ń zòrò àwọn èèyàn mẹ́ta kan wà láyà lọ́dún náà lè ya ló jà inú ìyá tí wọ́n jáde pé ọlọ́run ní wò sí lọ́gbọ̀n ẹ̀mí tí a wà láàyè mi ọlọ́run ní máa sọ wọn ilé wọn. ẹni àkọ́kọ́ àkọ́kọ́ sọ wọn náà ìdárọ̀ ẹni tí wọ́n rẹ̀ lẹ́ẹ̀ àlùmọ́sùnbínú ìzáàrùn ẹni tí ń wọ́ aṣọ nílẹ̀. ẹni pé ọ̀rọ̀ yìí wàáyì dì ní ẹwà yìí kọ́ àáfáà sọ pé inú kàtà fún ọmọ kàbáyé òun ni pé wàáyì dì ó wà bẹ́ẹ̀ ìlérí ìyà ni ẹ ń bá ti nǹkan báyìí yóò kàn dé nínú yàn ìyà tí ó jẹ so kí sòkòtò máa kọjá akókó sẹ́yìn wàá ìlú náà mọ ohun mọ asfala nínú ìdá mọ asfala nínú ìkàbẹ́ nínú ìdá pàṣẹdá èyí tó bá ti sọ̀kalẹ̀ sísàlẹ̀ kókó tẹ̀ nínú ṣòkòtò tẹ̀ báwọ̀ àbí ìró tó jẹ́ ìzá àpáwọn lágbára mọ́ ń rú lọ́dọ̀ ní wọn tó jẹ́ kọ́ńtọ̀ ní wọn àwọn kan náà ní rí ìjọ nílẹ̀ nàìjíríà nílẹ̀ àwọn náà mọ́ rú ìzá tó so lọ́wọ́ àdúrà tí wọ́n kàn láàárọ̀ ọ̀la tó wẹ́ wá tó súnmí kò wá òyìn mọ́rọ̀ wà mọ́ tá a ti wà ó òsì gbọ́dọ̀ jẹ́ òfin súnmọ̀ ẹ̀ ọ̀lẹ̀ nígbà pé ó ní kùnà pé ká ara ò ṣé kò sí nìsọ wípé ìbá sùn ṣókùnà tó lọ bọ́ sí torí pé kì í ṣe nǹkan bá sábà ní àwùjọ wa òǹgbé tó èyí tó bá kọjá kókó sẹ̀ nínú aṣọ tẹ̀ báwọ̀ kíjọ́kọ̀ iná ni iná ni kọ́lọ̀ máa ń sọ́ra tó máa ṣe ọmọ iná. àwọn àdéhùn pọ̀ tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìgbà ilé ìsinmi pé àkókò lè mọ́gbà wọn láti mọ ẹ̀sẹ̀ nìkan.

tó bá tọ̀lé bí ẹ̀ sí ìgbàlagbà gé lọ́wọ́ lẹ́yìn kọjá kókó sí i. torí pé ìsáré ìsọ́là sọ́là sọ pé ọ̀jọ́gbà sọ́bà kò yà látọ́ sílẹ̀. àlè ìsbáàlì nílẹ̀ ìgbà kí ó kọjá kọ́lẹ̀ ẹgbẹ̀rẹ̀ ìgbéraga kó kọjá kọ́lẹ̀ ẹgbẹ̀rẹ̀ ní olùgbéraga àbúbá kiri sálẹ̀ ìsọ́là sọ́là sọ pé tí ò bá gbà kíyèsí ó ti yé tí ẹ máa ń sọ̀kalẹ̀ tí ò bá tàbí ìlú tí ẹ mọ́ níbi ó máa ń sọ̀kalẹ̀ torí pé Abubakar wà lọ sí ìdí ìtẹ̀lẹ̀ Abubakar jẹ́ nìkan tó slender gan-an tó tí ò bá sọ́ra ìzáàrù rẹ̀ mọ́ fẹ́ àmẹ́jọ wá sí ìdílé ọ̀kan èdè láńkà nínú ìgbìyànjú ìrẹ́ Abubakar títí ẹ̀ yìí kì ṣe ìgbéraga títí ẹ̀ wá ń kọ́ wọ́tọ̀ ń gbọ́ mi fẹ̀sí sún tánàbí náà tó yọ ìwọ náà kúrò ní inú wọn tí wá ti lè fún wa àgbẹ̀mú yẹ̀ tó máa ṣí wọ́n kò sí ẹ̀yà wá sí kò tẹ́sà lójú sọ mẹ́fẹ́ so ilé ìsìnà ọ̀kan ẹgbẹ́ bó ti fi ìsìnà ọ̀kan fún àfáwà àbùdáwọ̀ gbọdọ̀ áwọ̀ nípa àtọ̀ aláàrí nípa àtọ̀ aláàrí fún ọkùnrin aláàrí fún obìnrin فقال النبي صلى الله عليه وسلم في استجواب خاص مع عبد الرحمن بن عوف torí pé ó ní àwọn ìṣẹ̀lẹ̀ pé tó bá wọ aṣọ aláàrin rẹ̀ ló mọ̀ ní àlàáfíà ẹ̀lú mítọ̀ wọn ní ṣe àkàtúnṣe kò ṣe aṣọ aláàrin aṣọ àárín ilé ó mọ́ púpọ̀ wọ́n gan ìdílé ó wà ìpẹ́ pé nígbà tó lè kó àìsàn yìí pé owó aláǹtakùn ni wọ́n fi owó aláǹtakùn antabut owó aláǹtakùn ẹni owó náà fi ẹmọ náà tó wà sọ àrídì owó aláǹtakùn bó ṣe ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sọ́ọ̀dù jọ ó sọ́ọ̀dù mọ́dà kan wà nígbà tó lókọ mọ́dà substance kan wà ninety nine percent of that substance nínú owó aláǹtakùn ni wọ́n ti yọ owó náà ti ṣe bulletproof táwọn sójà àwọn ọmọ ọmọ gbẹ́kọ̀ apátọ́ tó gbogbo lọ ìdíkàyìn nígbà tó ṣe bullet proof ara òwú aláǹtakò ni wọ́n ti lè track so ó wà bẹ́ẹ̀bẹ́rẹ̀ sí gan lórí láwọn àǹfààní tó pọ̀ bó ti rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n kàn fi wọ́n kàn fọwọ́ tó kàn fi tó fọwọ́ wọn dànù owó lòun wọn dànù yẹn millions of naira tó bá ní rí ágbẹ̀bì wọ́n ni pàwọn tó wà bọ́ tó wọ̀ tààfù tó olóòrùn tó tọ́lá tààrà tó ọ̀rọ̀ ìbáàdì kìí ṣe nǹkan tí agbúdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú o agbúdọ̀ tó lọ́kùnkúndùn dáadáa àfáàwà àyìnbọn àtọ̀nà àárí kọ́lọ̀ gbogbo akẹ́wọ̀n awuyewuye ní ọ̀rọ̀ ìbáàlì ẹ̀ẹ́dẹ́kùnrin aláàánú ẹ̀ẹ́dẹ́kùnrin aláàánú ọ̀gbìnrin kankan gbogbo mọ̀sáìlì tó ní kẹ̀lẹ́kọ̀ lọ́rọ̀ ìbáàlì pátá wọ́n kó gbogbo ẹ̀jọ́ pátápátá fàjáàlàhù kìtàbà mustaqilla wọ́n fi tòbi síra kan tó dájú ọkùnrin kan síra lẹ́nu ní ìsìnbá u al-akwali jáléjáko ọ̀rọ̀ kò tọ́ọ̀rọ̀ fi sàárín ìbáni alàrùjá lórí wípé àmì tí ṣòkòtò ọkùnrin ó kọjá kókósẹ̀ èèwọ̀ ni ó nìkan tí sílà náà tó dáyé lóní hadith wà ló sọ́nà bí wípé láyé bá lọ́wọ́ mùsọ̀lá àtàbùsírin

ẹni yẹ láàkátọ́ ewu ló fi ń tayín ẹ̀ ewu ló fi ń tayín ẹ̀ àwọn bá pé àwọn òlú àdìsí ẹ̀ta tó fi ń kí ni aṣọ máa ń tíyà <laughs> kò dẹ̀dá tí ẹ̀dẹ̀ mọ̀ ìfàṣọ máa ń tíyà kí o àbí wọ́n tó tẹ̀wọ̀n ní pé ó ní ọ̀nà ṣùgbọ́n wà lákàtọ̀ ṣùgbọ́n lórí ewu tó lágbára olówà so àwọn àdíṣù kan bá tẹ̀sí báyìí fún ọlọ́láfẹ́ ọ̀rọ̀ ní mọ̀ yìí àdáràn àdáràn àdíṣù kan wà kálẹ̀ ìṣọ́lá sọ́tọ́lá òṣìṣọ́ sọ́lá sọ́lá lórí pé man ha Qur'an tó bá wá ń gbàgbé ọjọ́ ìgbà ìkàmọ̀ ọlọ́run gbèjì ní adẹ́sẹ̀ tó ọba ti ha ọha rí ọdún ìwà mọ́ àkàwà ní ìzáàzáza wà ìzáàzáza ọdún ní adẹ́sẹ̀ ọba ti dẹ̀dọ̀ yìí in tó fi jẹ́dọ̀ ní wípé gbogbo àwọn sùúrù àtàwọn conditions táwọn àfáà là kalẹ̀ fi hadith dọ̀ yìí wọ́n gbé sábẹ́ wọ́n ní pé kò sálì pẹ̀lú ẹ̀ olóbìjẹ́jọ ìfò ẹgbọ́n tí mo wí tó bá jẹ́ wípé lódodo nípìnlẹ̀ ànábì sọ ọ́ náà bí ó sì níjọba ìjàmọ̀ náà nìyẹn ooo <laughs> ẹ̀ẹ́gẹ́ẹ̀dì ìjẹ́ tí mo ń sọ nítorí jẹ́dọ̀ yìí ní wípé ó ti ní sùúrù àwọn condition táwọn àpá tí wọ́n là kalẹ̀ ta fún ọmọ pé àdìsí yìí o ó lálàáfíà o àdìsí yìí o kò lálàáfíà o wọ́n wá gbé sí gbogbo ṣùgbùsì yẹn wọ́n pèsè yẹn lórí àdìsì yẹn wọ́n rí pé àkọlọ ah, ó ní òfin lálàáfíà o wàyí lá kọ̀dìyẹ́kù jòkó ní kásù òkùnrọ̀ náà lè fi sọ òdodo ayẹ́ẹ̀kọ́ ni àrẹ́bí sọ́lá sọ́lá sọ́lá fún rẹ̀ pé sọ̀dá kọ̀kà wà wá kásù ṣàìtọ́ọ̀nù tó wá ń dísàká olówó pọ̀ ní mẹ́ka ní kùrìsì ìgbé tó bá fi lè kàkó òní wá mọ́ èyí tó sọ ni o ṣùgbọ́n kàlùkù ni ṣàìtọ́ọ̀nù ìbílí tó bá sọ̀rọ̀ 100 99.9% níbẹ̀ ìrọ̀ ni ó jẹ́ ó sọ́lọ́sọ́lọ́mọ́ mú ká pèrò ṣáájú ká tó kírùn yálà wà nílé ni tàbá wà lórí ìrìn àjò مشروعية إدارة الرأس يمينا وشمالا عند alhaianatai ìgbótùmù kí ẹni tó ń pèrú kó yí orí sẹ́gbẹ̀ẹ́ gbogbo ara kọ́nà tó yí ọrùn kó yí báyìí kó sì yí báyìí tí máa ń ṣe hayara sọ̀láàtì àti hayara ìfàláàrí tó bá ti ṣe oyìsọ́nù oyìsí àlàáfíà kó lè jẹ́ wípé ẹni tí ó gbọ́ ìrun yẹn látọ̀nà tó jìn ìpè náà yóò lè dé sí gbọ́ rẹ̀ ìsìnbáàrò ìdájì tó tọ́rọ tọ́nà tó ní sí sọ́là ìgbàláyé pé ká pì a sútúrọ̀ sáájú ní àkàtò bẹ́ẹ̀ ìṣòro kámọ̀ kírùn pẹ̀lú kírùn pẹ̀lú sótọ̀. a ń takó na sótọ̀ tó bí hajji ni da hanaza àgbà sótọ̀ kó jẹ́ bí lẹ́ẹ̀tì hanaza ẹ̀yẹ ni ọ̀pá tàbí sọ́lọ́tàrà tó fi rúlẹ̀ tàbí kó sì jù bẹ́ẹ̀ lọ kó sì ṣàlẹ̀ وجوب قصر الصلاة الرباعية في السفر إلى اختلاف فيه àwọn ọ̀run tó jẹ́ òpó mẹ́rin tábàtì ọ̀rìn àjò kásọ̀ ju méjì ìsìtáàbù àádọ́gbà àti ìpẹ̀lágbà náà rẹ̀ àti sábàbà kí a máa mú àádọ́gbà yẹ igi táa lè fi ṣe sútúrọ̀ lórí ìlú tàbá lórí ìrìnàjò ìjọba kọ́sùrù sọ́lá ti sábàbà ìlà ayé sílà ìlàgbàlagbè ìjọ́ràn ẹ̀yàn lórí àjò tí ó pa sí rẹ̀ annasakọ̀ láìsà bí àwọ̀rẹ̀ tí ó yá àrùn lọ́lọ́rún ilé ìsìn wọ́n ní ojúgun kò sí nínú ìwòwò èèyàn tí wọ́n ti lé ìwọ̀pọ̀ láti wò ojúgun sí nínú àwọ̀rọ̀ dáyọ̀ nàbí sallallahu alaihi wasallam láàyè hápù bí ẹni tó sallallahu alaihi wasallam ẹni bá tẹ̀sán wọ́n yìí fi wé ànábì o ẹni bá tẹ̀kọ́ sára ìgbọ́ ilé kéde o wọ́n yìí fi wé ànábì ló fi jẹ́ wípé ọ̀rọ̀ pé ká mọ̀ sí tàbá lókùn pẹ̀lú omi àbálẹ̀ nìkan tàbí àtàrà nìkan tó bá ti yàtọ̀ sí ànábì sallallahu alaihi wasallam ìlégbè eléyìí tí abdullahi bin umar gbà wá kọ́lá ní sọ́lá sọ́lá wọn ana wùkọ́ iná bilala yóò á dúró nílẹ̀ yìí bilala yìí máa tòun lóru fàkúndé wọ́n ṣọ̀bù ẹ máa jẹ ẹ máa tí máa tó títí ṣùgbọ́n tẹ́ bá wọ́n sí ìlànà bá pè ó jẹ́ nínú rọmọdán ni ó ẹmọ jẹun lọ àlùfájà àti tó jẹ́ fájìlì sọ́ọ́dí tó jẹ́ fájà ní òdodo bí wọ́n sọ oúnjẹ di ìwọ̀n fún aláàrùn tàbí jíjẹ fún aláàrùn òjì yìí nígbà tí ebi ọmọ tó ń bá pè ó òun ní kẹ́ tó sọ̀tún sàrùn jíjẹ torí pé òun ò lójújú òkú rí àlùfájà rẹ̀ ṣùgbọ́n wọ́n sọ fún wípé àlùfájà rẹ̀ ti kéde òun oṣù yọkọlọgbọ tẹ́ bá ti gbọ́ ìrò sí inú omi màtútù omi kẹtùlọ ti kíni kẹtù ti wọ oúnjẹ ṣùgbọ́n tí ìdílé àlùbá ti pè ó ẹ̀rọ jẹ oúnjẹ lọ. fákùlù wọn ṣọ̀bù àti àtẹ́sọ̀ àdáyà ìgbọ̀nmi màtútù. àdéhìí lójú àpé ní ìgbé nínú àwọn ìlú tá a lè pè lásìkò rẹ̀ bí ìṣòro ìwọ̀n fájìrì rẹ̀ a lè pè ìwọ̀n fájìrì tí àsìkò rẹ̀ máa ń tẹ́kọ̀ rẹ̀ tí ó kí ìtò ìdí sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ a pè àṣọlá tó xẹ́rù nílẹ̀ náà ní aláàkọ́ ìtagbá pè tó dà ẹni tó bá tó yẹ lọ́sílà tó ti gbá tó sàmọ̀ kálukú mọ̀ kálùkù tó mọ̀ palẹ̀ wọ́n ó di àwọn sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kò ní àtọ́lájú sẹ́rọ ìlú náà. àwọn méjèèjì ètò gbajúmọ̀ ní pé ìrùn fájìlì ni wọ́n sáábà máa ń pè jù lọ́pọ̀lọpọ̀ so ìmọ̀ fájírì ó sáábà gbọ́dọ̀ ní lọ́pọ̀lọpọ̀ àti láàrín ìwé ìmọ̀tò àtàkà ìwé ìmọ̀tò ìkànnì wọn pè kọ́bùlà tó lórí ìjẹ́rìjẹ́ ọ̀kọ́ ìlú ọ̀kọ́ sọ̀rọ̀ tó máa ń kẹrùn àdúgbò lọ́pọ̀lọpọ̀ sí ìdí sáà ìkàlùbọ̀ ìlú ọ̀jọ́ wọn yóò fi sùn náà yóò sì jí ẹni tó ń sùn ẹlẹ́ẹ̀kejì bá dà sí náà nígbà tá alùpàdé àdìbá yọ ní láǹpẹ̀ ìrun ẹlẹ́ẹ̀kejì. sòtí mi láàyè bá ti jẹun yòrò mi láàyè òní káwọn èèyàn mẹ́jẹ o sò káwọn èèyàn mẹ́jẹ o títí tí èmi ọ̀nà tí mo fi torí pé láàyè wá sí dáńtá fẹ́fún alùpàdé o ní pè àti tí alùpàdé àdìbá tó mi o tó bá ti yọ. inú hadithi ya gbọ́ yíbẹ̀ yí pé ẹ̀tọ́ ni ó sì bókèrè ká ní regular muhajjid tó masjid ó ti yé alàlà kọ́ọ̀lù ìgbọ́dọ̀ mẹ́ta èèyàn méjì irúgbẹ́ta nìkan bá sílé ẹnìkan mọ̀ náà bá ẹnì kejì bákan náà ẹni tó jẹ́ afọ́jú ó lè jẹ́ muhajjid lóòdì ọ̀kadà bá ti rẹ́ni tí ó máa sọ fún un pé àsìkò mo

ẹnìkan mú máa tẹ́lẹ̀ kan lọ́dún lọ́wọ́gbọ́nlá àwọn méjèèjì lẹ́kọ̀ọ́ ìṣúgbà láti ní ọjọ́ àbá àwọn ọkọ̀rọ̀ ẹni pé ó lè dọ̀la kí bídà ẹ̀kọ́ bẹ́ẹ̀ rù jáde pé kò sí ìkan tó burú bẹ̀ èmi kí kí kí kó tó gbẹ ẹni nílẹ̀ ó lè rárá. bákan náà jàwáàzù bá tẹ̀síwájú ní ìlà omi ìlú ìṣèdásí tó yọrọ ìlú واحتجال تعريفه ولم يحصل به أذية عليه أو على أمه أو أبيه ìgbàlá yìí pé ayé tàbí lè yàn sí ọ̀dọ̀ màmá rẹ̀ tó gbọ́nà kí inú ilé mọ̀tò inú ilé mọ̀tò màmá rẹ̀ ní inú mọ̀tò so ọmọ tó bí inú ilé mọ̀tò so lọ́pọ̀lọpọ̀ gbà inú mọ̀tò náà máa ń pè ó dé pé ìpínlẹ̀ àbúwà lórí orúkọ rẹ̀ gẹ́gẹ́ ní àbìlá ìlú olùmọ̀tún ní àmì ìlú olùmọ̀tún so láti lè wá bá fún ìtìláà bàbá àwọn olóòtú ẹjá ti rú ẹlẹ́ka sọ́pọ̀ ẹgbẹ́ ìlú olùmọ̀tún àdúrà àwọn sálàpẹ̀ ẹgbẹ́ ló ti bá ìlà olùhádìrín ló ti bá ìlà jẹ̀dáàdìrín ìlú tẹ́lẹ̀ àlùfàwọ́rí ló ti bá ìlà jẹ̀dáàdìrín ìlú tẹ́lẹ̀ àdìmọ́ ìlú tẹ́lẹ̀ ẹgbẹ́ tẹ́lẹ̀ àwọn orúkọ obìnrin ìdórúkọ ọkùnrin òtìyé Ismail ibn Ulayya lọ́nà àwọn afá ìwọ̀n bọ̀kárí Ismail ibn Ulayya orúkọ obìnrin ni wọ́n sàbílẹ̀ àwọn afá bẹ̀rẹ̀ tó kọjá lórí rẹ̀ rẹ̀ pé wọ́n ti nígbà wọn sọ́dọ̀ ìwọ̀n náà ni ibn omi mọ̀tòl wọ́n sàbílẹ̀ rẹ̀ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ lóòdì wọn àgbà tó ti ní pé kì í ṣe pé inú rẹ̀ ò lòsí sínú ìbá ti lòsí ẹgbọ́n tó bẹ̀rẹ̀ ẹlòmíwà ni wọ́n gbé inú rẹ̀ òtò ṣùgbọ́n àádá lọ sí ìrọ̀ bí nǹkan tó gbajúmọ̀ wọ́n ní ẹbí Ismail náà láyà lóṣù kò láìjẹ́ ọmọ pé ní Ismail náà láyà kò láìjẹ́ but kò ní choice yánà àádá lọ sí ìrọ̀ bí láàyè rọ́pù ńlá nìkan ìtí wọ́n mọ̀ mọ́ náà nìyẹn ìtí wọ́n mọ̀ mọ́ Ismail náà láyà so kó tẹ̀ pé òkò láìjẹ́ àádá lọ sí ìrọ̀ bí so kó mọ̀ àdìgbé ìbá àtúmọ̀ ṣẹlẹ̀ nínú àbámi àti ìkólẹ̀. Bákan náà, hadithi àrùsọ̀ ìkọ́dúrí, ìlànàmí tó lọ hajjí pàpọ̀ lè mùsùlùmí ẹ̀kọ́ yìí. Hadithi máa rẹ̀ kò lè ọjọ́ ìwọ́n ní ìpínlẹ̀ ẹgbẹ̀rẹ̀ àwọn ìrìnàpọ̀ ní ìṣàkà. Tọ́kùnrin ọ̀nà kọlọ́sùn. سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته